hello good afternoon everybody ẹ káàsán gbogbo ilé ah ó tún ti ṣẹlẹ̀ lórí ah ó tún ti ṣẹlẹ̀ o lórí ètò GLB Nation ní o tuẹ̀tuẹ̀ tuẹ̀tuẹ̀ hello hello tuẹ̀tuẹ̀ ah lórí Gistlover yìí ni ó lọ́ máa yẹ kó dá lérú ẹ jẹ́ ń kà fún yín gbogbo ilé bó ṣe lọ nìyí let me read it as follows so I need to address some issues before going into the main story. You see, I am not a bad person, and believe me, I, I love seeing people happy. In fact, I celebrate with happy people. If you know me well, you will know this is me. But when you forcefully take other people happiness and you are still out there flaunting it and pressurizing people with it and making people tap, tap into nonsense, for me, messiah I'm philanthropist, awful. sending wrong signal to the young ones out there. Then you will have me to contend with. Over the weekend, one desperate Toyin, who calls herself Dr. T, had a loud wedding. The wedding was the talk of the town. Money came to play. A lot of yeyebrity gba gba clinching. Hmm. Even some followed her. I saw Haji Amina with the age following her i no blame i no blame that one though aworawo ni a lot of innocent people were busy typing nonsense not knowing that there is a sad first wife in one corner crying out her eyes not knowing that all the money being wasted that day was gotten from covid medical fraud where people lost their lives and several unpaid loans, not knowing that Tony was just desperate for fame, nothing more. Not knowing that Sheye is not Toyin first victim. In fact, Toyin previous husband, she snatched am Tony. One woman just got her husband off Tony bondage. Before Sheye honourable without consequence without constituency go fori coast koskibo before Sheye honourable without constituency go go fori coast koskibo Toyin parade herself as a prophet but she is not close to being a church member sef Egbeji ológun ìkà these are just snipers o oh. I will want you to get your popcorn and go with me as i bring up the whole with some receipts abi ẹ̀ ń sùn ni una dey sleep no sleep o oh. meanwhile ever notice all these home breakers no dey fine here god forbid o oh. meanwhile i will want us to keep the same energy here we do not do selective justice my papa fit collect if him no waka jeje tomorrow if you do that you if you if you do dash you money rather than opening your mouth to speak nonsense e go lay e go lay make you just mention e go e go e go good make you just mention because i promise you all it is going to be a long ride i am here for the whole drama agbo ọmọ iya ìyá sọnù agbo ọmọ kù agbo ọmọ kù ìyá sọnù làwa ẹni tó bá bẹ́ ànábì yóò bẹ́ gbà bẹ́ẹ̀ i dey come this is all from this is all from uh, Jace lover and some comments read as this as she wanted was fame it was so obvious all she wanted was fame and it was so obvious another one writes uh, God should deliver me from the numerous tap. and God when I have said yay God abeg o God no worries o I almost tap the other day not all that glitters is gold oba fire down. Another one said see see am they too resemble àwọn bird of the same feather in the snatch a ton oshi. Another one read e get cold sobo for free you can buy popcorn outside the gate i knew something was fishy the moment i saw the groom an older man another one ololade did he said i knew something was wrong somewhere with the whole wedding noise god please comfort the first wife oh yeah atenu and tapas on the street of instagram una dr t oran about to enter the mud in one two ready go na shitting i hate o oh. you still come shit still dey flaunt buying public sympathy and love say na donation to less privilege i laugh mm-hmm. you sef no be less privilege all the names using that fraud dey my hand just dey play o oh. self acclaim dr t dey play ọkàn gbogbo yín ò ní balẹ̀ sẹ́ i come in peace that is from the our Just Love blog media outlet. Anyway, bá a ṣe rí lórí ètò our Just Lover nìyẹn lónìí láàrin Mr. Ṣẹyẹ àti Tóyìn tó ṣẹ̀ṣẹ̀ ṣe wedding. Thank you so much for listening till I see you again the next one. Stay safe, stay blessed. I love you all. Bye.